ẹ káàbọ̀ sórí ètò wa a kí yín káàbọ̀ sórí ètò wa ọ̀dẹ̀ òdùbí a kí yín wípé ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ mà sórí ètò wa ọ̀dẹ̀ òdùbí ṣe rí ní èní ọjọ́ ẹtì àwọn tó organize protest end bad government ló bá jáde ẹni tó jẹ́ lọ́ọ̀yà àgbà wọ́n jọ́dí ẹ̀ mọ́lẹ̀ wípé tó bá ti mọ̀ wípé o ò lè ṣe tiwa jọ dákun má sọ̀rọ̀ rárá gbẹ́nu ẹ̀ sọ̀hún à nílò ẹ̀ rárá rárá rárá. human rights activist lawyer ẹ̀bùnolúwa adégbòrúwa ó wá sọ fún àwọn àwọn ìjọ àwọn àwọn ọ̀dọ́ wípé kọ́ má ṣe protest yìí mọ́ o endbad government tẹ̀ ń pariwo yìí ẹ má ṣe mọ́ ọ́ ah nǹkan tágbàlagbà rí lórí ìjókòó ẹ̀yin ọmọdé ẹ̀ lè rí i kọ́ má ṣe gbogbo protest yẹn mọ́ pé kí ni kọ́ dá dúró ó wá ní áá. Ah, ah, ó wá sọ fún wọn wípé ikú àwọn èèyàn lórí protest tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí wípé ó ti pọ̀ jù wípé bó ṣe ń pọmọdé bẹ́ẹ̀ wọ́n lọ́pàá àgbàlagbà ó wá sọ fún wọn wípé kó jáwọ́ nínú protest protest protest protest protest yìí kó dẹ̀ dá dúró wípé kí ni ọmọ wa padà ṣe. ní ọjọ́ etí ọmọ yẹlé Sowore conventional àwọn revolution now movement ó encourage àwọn tó ń ṣe protest wípé ẹ wo ẹ máa sọ tiyín lọ títí tí àwọn ìjọba ọ máa ṣe kíni ọ máa ṣe kíni ọ máa gbọ́ ègbè yín títí tí àwọn ìjọba ọ máa fi ṣe kíni ọ máa gbọ́ ègbè yín Adélọ́lá ní ẹ wo ẹ máa bá àwọn ìjọba sọ̀rọ̀ ó wá sọ fún àwọn ìjọba wípé kí ló dé táwọn yòókù táwọn tó ń ṣe protest yìí ti ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ sì dá wọn lóhùn kí ló ṣẹlẹ̀ ẹ kí ló dé ó ní ìgbàgbọ́ kàkà kọ́ dá àwọn àwọn èèyàn tó ń ṣe protest yìí lóhùn wípé wọ́n kàn pa ọmọdé wọ́n dẹ̀ pa àgbàlagbà wọ́n kàn pa àwọn èèyàn kiri ni wọ́n kàn ń dáná sunlé wọ́n ń dáná sun gbogbo ẹ̀ kiri ni wípé wọ́n tún wá ń rán àwọn boys láti máa ṣe kíni láti máa ṣe jàǹbá kó ba lè ṣe kíni kó ba lè fi lórí àwọn tó ń ṣe protest ẹ̀yin náà ẹ gbọ́ dádì mọ́mí ṣé lóòótọ́ ni wípé ní àgbègbè yín ní báyìí wípé àwọn èèyàn tó ń ṣe protest pé pé ni àwọn èèyàn tó ń ṣe protest pé kí ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn wípé àwọn èèyàn tó ń ṣe protest wípé kí ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ sọ wípé a ní àǹfààní àti sọ ẹ̀dùn ọkàn wa ẹ tún ṣe kí ni ẹ tún pa wá ẹ tún pa wá ẹ ń pa wá òun lẹ́nìkan wá fi sọ pé ẹ má sọ̀rọ̀ mọ́ nítorí pé kí ni bẹ́ ṣe ń sọ̀rọ̀ lọ pa yín bọ́ ṣe ń sọ̀rọ̀ lọ pa yín bọ́ ṣe ń sọ̀rọ̀ lọ pa yín ṣùgbọ́n àwọn ọ̀dọ́ ni wípé wípé wọ́n ní jáwọ́ ń bẹ̀ wípé tí àwọn baba ńlá baba àwọn tó bá jáwọ́ nínú kó máa sọ òtítọ́ ọ̀rọ̀ kó máa sọ ẹ̀dùn ọkàn wọn wípé ṣáwọn máa gbádùn nǹkan tó ń gbádùn ní ọjọ́ òní àìmọye òbí tó ti fi ojú sunkún ọmọ lórí ọ̀rọ̀ protest yìí àmọye ẹlòmíì tó ti fojú sunkún ẹbí àtàrà lórí ẹ̀rọ protest yìí ẹ̀yin ìjọba ẹ wá tún pa wá bí a ṣe ń sọ ẹ̀dùn ọkàn wa ṣé ti rí báyé dídáyé sọ pé a fẹ́ dá wà ẹ wá tún pa wá ní bí a ṣe ń sọ ẹ̀dùn ọkàn wa wọ́n ní kòkòrò tó ń jẹ̀fọ́ abẹ́ ewé ló wà ẹ̀yin lè tún jẹ wá lẹ́yìn ẹsẹ̀ ẹ tún wá ṣe bí wípé ẹ tún wá fẹ́ gbà wá àìmọye ọmọ mi tó yẹ pé wọ́n ti dáná sun iná ti jó wọ́n ti yìnbọn pa lórí ọ̀rọ̀ protest yìí náà ní ìgbà wo la ṣe bẹ̀rẹ̀ nǹkan tá bẹ̀rẹ̀ níjọ́ Thursday tá bẹ̀rẹ̀ níjọ́ Thursday kò tiẹ̀ tí lójọ́ méjìjọ́ mẹ́ta àwọn ọ̀dọ́ ti ń kú àwọn àgbàlagbà ti ń kú wọ́n ti ń bẹ́ orí ẹlòmíì lórí ọ̀rọ̀ protest yìí náà ni kí ló dé. ẹ wá wá ní tó bá tó bá wá di time tẹ́ bá wá fẹ́ wọlé wípé ẹ máa wá sọ àwọn ọ̀rọ̀ kan tó yẹ pé ó máa jẹ́ kí ẹ wò ó ẹ wò ó kì í ṣe tikú kì í ṣe tàrùn àwa yorùbá nation a máa gba òmìnira ara wa torí kò tiẹ̀ yé mi báyìí èwo ni ká fẹ́ àwọn èèyàn ṣe olórí kọ́ dẹ̀ máa ṣorí ibú èwo ni ká fẹ́ àwọn èèyàn ṣe olórí kọ́ dẹ̀ máa ṣe kí ni wọ́n dẹ̀ yóò jẹ́ pé àwọn ọlọ́tí wọn máa pa wá. ó kàn dàbí pé ká fọmọ ṣọ́ nání ni kí nání kó wá ṣekú pọ̀ mọ́ màmí tó yẹ kó tọ́jú ọmọ ó wá ṣekú pọ̀ ọmọ àwọn tó yẹ kó tọ́jú wa ó wá ṣekú pa wá àwọn ọmọ owó dé wà lú òyìnbó o àwọn ọmọ owó dé wà lú òyìnbó tó ń gbádùn ara wọn o àwọn ọmọ wọn jẹun bó yẹ kó jẹun wọn sùn bó ṣe yẹ kó sùn wọn jí bó ṣe yẹ kó jí àwa ọ̀dọ́ tá à ń jà fún ẹ̀tọ́ wa tẹ́bí ń pa wá tára ń ni wá tá a lè gba òmìnira ara wa wọ́n tún ń pa wá àwọn ọmọ wọn tó wà ní nàìjíríà ẹ̀ẹ́tẹ̀lẹ̀ ẹ̀ẹ́tẹ̀lẹ̀ mọ́bí tó tiẹ̀ wà nígbà tí gbogbo protest yìí bẹ̀rẹ̀ sí ọtí wọn máa kó gbogbo wọn ọtí máa lọ dà wọn sókè òkun tó bá gbà wọn kò kú wọn ṣe fún àwọn yẹn gan tó dá wọn padà wá síbí ni ká tiẹ̀ wá pa àwọn yẹn gan tí kò ní pè àwọn ọmọ tó ń jà fún ẹ̀tọ́ wọn ẹ̀ tún ṣekú pa wọn ẹ̀ tún pa wọn ẹ̀ ń dáná sí wọn ẹ̀ ń bẹ́ wọn lórí ẹ̀ ń yìnbọn pa wọn ṣé ìjọba lélẹ́yìí ṣáá tó bá jẹ́ pé bọ́lọ́run ọba bó jẹ́ pé bọ́lọ́run ọba ṣe ń dá bó ṣe ń ṣe gbogbo ìjọba yẹn lélẹ̀ ṣé ẹ̀yin fúnra yín tẹ̀sán ẹnu kọ̀ tí bẹ́ẹ̀ nu ẹgbẹ́ ẹgbẹ́ nu ẹdìyẹ ṣé ẹ̀yin fúnra yín ṣe máa sọ pé ẹ̀yin fẹ́ ṣe ni ṣé ẹ̀yin fúnra yín yẹn máa sọ pé ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ jẹ olórí fáwọn ọkàn ni ṣé níbẹ̀ ṣe ń fara ni wáyé ọlọ́run á fara ọlọ́run á fara ni yín bẹ́ẹ̀ ṣe pa wá lọ́mọdé pa wá lágbàlagbà ẹ wo ọlọ́run ọba a máa ṣe kí ni a máa pa ilé ọkọ̀ dídì tìdílé tìdílé tẹ̀bítẹ̀bí taratara mo ti ní mi ò ní ṣépè ṣùgbọ́n ní tẹ́ àsìkò tí mo wà yìí màá ṣẹ́ mo rí fídíò àwọn ọ̀dọ́ tó pa omidé jẹ́ ó dẹ̀ bọ́ lójú mi àwọn ọ̀dọ́ tó sọ fún ìyàwó wípé ah ìyá mi ò mo fẹ́ lọ ṣe protest o ìyà tó ń jẹ wáyé ti pọ̀ jù ẹlòmíì lọ síbẹ̀ láì tí ẹ̀ tí ì jẹun láti lè ṣe kíni láti lè jẹ́ kí àwọn ìjọba àwọn ìjọba ẹ̀kọ́ ba lè mọ wípé ìyà tó ń jẹ wọ́n ti pọ̀ jù òkú ọmọ ló máa fi kábọ́rọ̀ òkú ọmọ ló máa fi káyà mọ́lẹ̀ òkú ọmọ ló máa fi ká bàbá mọ́lẹ̀ ẹlòmíì tí ò tiẹ̀ mọ́pọ̀ mọ́ òun gan lọ òkú ọmọ ló máa fi ká mọ́lẹ̀ tó bá wá yá ẹ máa wá sọ wípé a ní kíni a ní òmìnira a ní àǹfààní àti sọ̀rọ̀ Ẹ máa wá sọ wípé ẹ pa wá. Ọ̀run rere fún àwọn ọ̀dọ́ tó ti kú o, fún àwọn èèyàn tó ti kú lórí ọ̀rọ̀ ọ̀run rere fún wọn o. Ọlọ́run á sáfẹ́fẹ́ rere. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nu wọn, rádaràda ló máa ṣe lẹ́yìn ayé wọn. Ẹ̀yin ọ̀dọ́ kí lẹ máa wá ṣe báyìí? Ṣé máa stop protest ní abẹ́ a máa ṣe lọ? Ẹ jẹ́ ká rí ní comment section ẹ má gbàgbé láti subscribe ẹ má gbàgbé láti tẹ̀lé wa Òde Òdùbí One Yorùbá Nation ó dàbọ̀.